because you beautify your school and uh, the first thing that beautifies school is the signboard when the signboard is well designed it tells much about the school if the signboard is not well designed even if, if there are anything positive going on in the school they will not even people will not even appreciate it but entering the school seeing the signboard ah, people will be attracted so i want to appreciate you and we are promising you that As long as we are here, this will be continued. And you will really do more of this anywhere you are, and you'll be proud of it. In the name of God. Thank you very much. Kabir, Kabir, one minute in addition. Yeah. One of the members of a Legacy Brother has been contributing the sum of 30,000 naira to the payment of the uh, PTA, uh, PTA teachers. Every month, one of their That is the patron, Abi. Am I correct? Yes, sir. That's the patron of the cloud. Yes, sir. That is the Arínlọ́dún Arínlọ́dún tó mọ̀ gba ọdún ọdún kan. Mo kí kábíyèsí mo lè kí gbogbo àwọn olóṣèlú àti bàbá wa lélẹ́ àti olóyè Sẹ́nẹ́kì àti Fáìlì àti gbogbo ọmọ ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́sì nínú ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́sì láti bí ọdún mẹ́ta mẹ́rin máa ń ṣọ̀gbọ́n àti kí kìí sọ̀rọ̀ ayélujára kí ló ń ṣe kí ló ń ṣe nílẹ̀ gẹ̀ẹ́sì bọ̀ mọ́ àti gbogbo nǹkan tí lẹ́gẹ̀ẹ́sì gbódà ní kábíyèsí ìdàgbàsókè àti ìlọsíwájú ó kàn ilẹ̀ kan náà mú wa rán ní bàbá ẹ̀ láwọn fún mi àwọn ẹlẹ́pẹ̀ nǹkan ẹlẹ́fẹ́ èmi gan ti rẹ́dí àti dáadáa nítorí mo ti ń sọ yín dẹ́dẹ́ wọlé gbogbo nǹkan tẹ́ ẹ̀ ṣe wá pátá kò sí nǹkan tó tako òfin ìlú àbí ìdàlú gbogbo nǹkan tẹ́ ẹ gbé sọ́kàn ní ìdàgbàsókè ìlú èdè inú legacy brother adẹ̀ ní patron mẹ́rin lálẹ́ tí èmi jẹ́ lára wọn alhaji isa akeem ibrahim akeem aláyẹ mr ìlọrí monday àti mr ìsíkàlù ọlámilẹ babalájí àti babalájí alájí tàbá àjẹ márùn and fún iṣẹ́ ribiribi tí àwọn ọ̀dọ́ ń ṣe yìí a nílò láti kún wọn lọ́wọ́ láti jọ ṣe oríṣiríṣi nǹkan ni a ti sọ nínú ọdún fún ìdàgbàsókè yìí owó ìgbà tó bá ti yá a máa wá kàn sí yín àdúrà la nílò lọ́dọ̀ yìí kábíyèsí fún gbogbo ọmọ ẹgbẹ́ yìí kí nǹkan má ṣe kó iṣẹ́ tó ń ṣe kó máa lọ síwájú sí i ká sì máa lọ rí ká máa bọ̀ rí gbogbo ìfẹ́ ìlú táwa ní yìí kó má parun lọ́kàn wa ká tún wá rí ẹgbẹ́ míì lẹ́gbẹ̀ẹ́gbẹ́ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kán dìde fún ìdàgbàsókè yìí nítorí bí ìlú bá ti ń dàgbà tẹgbẹ́ sì ń dàgbà fún ìlọsíwájú kíjọba tiẹ̀ tó wá dá sí ọ̀nà àwọn aráàlú yẹn wọn ò kóyan ara wọn kéré o wọn ò fọ̀rọ̀ ara wọn ṣeré o ẹ gbogbo nǹkan tó bá ti béèrè ẹ ká bá wọn ṣe ọlọ́run á sì ràn wá lọ́wọ́ sọ kábíyèsí lẹ́ẹ̀kan sí ní orúkọ legacy brothers ìjọ i appreciate yín gan adẹ inú wa dùn fún the method the way tí ẹ fi leadership yín níjò ìlú gan nítorí gbọ́mọdé bá pè gbàgbà pè ẹni bá ti nífẹ̀ẹ́ gbogbo everybody ní àtúnṣe pé kí ìlú ilé dàgbà ọlọ́run ti jẹ́ kí ìlú dàgbà á sì rí rí ìbẹ̀jẹ́ ilé ńlá báńkì ńlá àwọn nǹkan ńlá ńlá ńlá ńlá lásìkò gbogbo wa yìí àwọn olùjọ láṣọ lẹ́ẹ̀kan sí àdúgbò lọ́wọ́ yìí. First and foremost, have to thank the Almighty God for opportunity given to me and I for this beautiful project. I thank all the members of the... I also thank the school authorities because when the students, sorry, when the uh, club, when they mounted the idea that they want to come and do the signpost here. If the school authorities refuse, there's nothing they can do. So because of this, I appreciate all of you, all the stakeholders that make us to stand here this afternoon to commission this project. Uh, I want to say a few things about the Legacy Club. Legacy Brothers, uh, Legacy Brothers uh, before I came to the throne of my forefathers, I know some of them. They have been shouting on one forum or the other. Physically and personally, I know some of them. When we journey started February last year, they came to me to pay courtesy visit. We spoke together, we interacted together joyfully told me about the club. They told me what they have been doing. As a matter of fact, when they told me all this, I have nothing than to accept them because to be in the position of leadership in anything, be it an organization or anything at all, a family, I know it is not easy. Because to God be the glory, I happen to be the founder secretary of the old students of the college I attended. So I know how it is to bring sundry people together from different backgrounds. So I appreciate you all. One thing I'm telling you this afternoon, one thing I'm assuring you this afternoon is that the town will continue to give support to whatever projects you people embark upon in this town. and I pray that the Almighty God who has made this one possible, the ones you have been doing, and the one that you continue to do, He will not relent in His effort in providing all the necessary things for you. Amen. I pray that untimely death, ill health, or any ill something will never happen to any of us in the Amen. Amen. I thank you once again that the project we are going to commission this afternoon to the glory of Almighty God. I pray that everything that will come after this will be in multiples. Amen. In the mighty name of Jesus. Amen. Inshallah, so shall it be. Amen. So I want to appreciate the the work. I see it I am satisfied and I'm convinced that it, it is well constructed because the way it is, there can be no problem of erosion, there can be no problem of anything. Even if children want to come here, there is nothing they can do to the main uh, wardens on the signboard, except they can just sit down on the basement here. So because of this, I appreciate the contractor who has done the work. Once again, I thank you all. And on behalf of Ijo Council of Chiefs, the entire community, I appreciate all of you and I relay their thanks, gratitude, and appreciation to all of you. Forward ever, backward never. Amen. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin Legacy Brothers. Mo ti mọ̀ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé mo dé orí àléfà mo ti mọ some of you àtijọ́ interact lórí ẹ̀rọ ayélujára physically mo dẹ̀ mọ ọ̀pọ̀lọpọ̀ lára yín but ìgbà tí ọlọ́run dẹ̀ wá ṣe tí a wà ń bẹ̀ ẹ ti wá sí ọ̀dọ̀ mi àtijọ́ sọ̀rọ̀ lóríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ yín ó lè jẹ́ lórí social network tàbí ẹ̀ẹ́dẹ̀mọ̀ sí ẹni tí mi ò mọ̀ nínú yín àbí ẹni tí mi mo lè má mọ̀ yín lójú báyìí bọ́ tí ẹni yẹn bá dárúkọ bàbá ẹ̀ tàbí ó dárúkọ agboolé tó ti jáde wá àbúrò ní pẹ̀sẹ̀ torí ìdùnnú bìkẹ́ ló fẹ́ gbogbo ẹni sọlẹ̀ sí àsìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run ìgbìmọ̀ yìí ọlọ́run ràn ẹ́ lọ́wọ́ láti ṣe fún ìlú ọlọ́run ẹ̀ tẹ̀síwájú láti máa ràn lọ́wọ́ o kò ní sún kò ní yín o kò ní kọlù yín ọmọ yín o òjijì kò ní ṣẹlẹ̀ sí o ṣé mo yìí ń ṣẹlẹ̀ á bá àbámọ̀ tí máa ṣe kíná kò ní ṣẹlẹ̀ sí lágbára ọlọ́run òkè òkè ní ẹ̀mẹ́ lọ màá gbà á ládùúrà ònà ìgbé kọ́má ní ọ̀tá òtò ṣe inú ní ẹmẹ ẹgbẹ lékè ọ̀tá o bọta kan bá ń de bọba lébi sọmọdé òun fẹ́ rú wọ òmí fi gbogbo ilé Ọlọ́run ọba lọ́wọ́ torí pé àti gbà láyé ti dáyé dídọ̀bálẹ̀ gbalaja lẹ́lẹ́dẹ̀ fún ọmọ ìlọ́mú gbogbo ẹ̀dá ọba rò fi sí o nìkan lílu ìjò ìbí ilé ààrẹ lẹ́ẹ̀kú sí o tipátipá lè san kú ó nìkan ro bìrù ẹ bó ro bìrù ọmú ìjòhùn tipátipá ló ń tọ́ ẹ̀mẹ́ yọsọ́ dọ̀ọ́dún tó wà àdúrà ẹ̀ náà gbà ó iwájú lọ́pàá ibi tì ní ẹ̀mẹ́ eré sí ẹ̀mẹ́jọ ọkọ tún ẹ̀mẹ́jọ ọkọ rẹ̀ ó kú lìbò ń dùn o there are still lots of things you the younger one can do for the community you all know the situation of things in the country now in terms of security in terms of education in terms of everything so I still challenge you I appeal to you Wherever the need arises, please come to the aid of the community. God will help you. Amen. Let us proceed to the commissioning of the project. Okay. For this project that was construed by Legacy Brothers Ijong, and uh, we have come here today commissioned it for the use of the community and the people here. We pray that the Almighty God will not make this one to be the last one we do. Amen. I also pray that we will do more than this in the mighty name of Jesus. Amen. Iwájú lọ́wọ́ afúnni ń gbé o bẹ́ẹ̀ ṣe ṣe ilé ìfún ilé ìwé tó wà ní ìlú Ìjòhùn àtẹni tó jáde ńbẹ̀ àti ẹni tí ò jáde ńbẹ̀ a mọ̀ ọ́n lóore mo lè gbà á ládùúrà pé ọlọ́run olódùmarè tó ṣẹ̀dá gbogbo ayé òdúró ti gbogbo yín o kò ní sun yín kò ní rẹ̀ yín o mo gbà á ládùúrà ikú òjijì ikú ọ̀dọ́ kò ní wáyé ní ìlú ìjọ àjàkálẹ̀ àrùn kò ní wọ ìlú yìí o a máa tẹ̀síwájú ní o lẹ́yìn eléyìí ohun mèremère ọlọ́run á tún gbé e sí yín lọ́kàn láti ṣe sí ìlú bẹ́ẹ̀ ló máa rí o ní orúkọ ọlọ́run olódùmarè à ń kọ̀míṣàn signpost yìí lórúkọ ti bàbá ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Okay, fine.